olórí ṣe kíá ṣe kíá o mi ní dúró díẹ̀ má kàn tí bá dé pálọ̀ tí mo rí tó ṣe ń ṣe. ẹ̀gbọ́n mi ẹwọ ẹyin ni kẹ ọ rí kẹ ṣe kíá àtẹkọlẹ tí wọnú létà àti ẹmọ ń tẹ lọ mú àmọ́ bóyá ń dírẹsì tọ gbogbo ibi tó lò lè fojú rí ni àmọ́ múra tá ló tún pè mí. Ah, ah. mọ mi sì níyà. hello hello hello ẹ ra ma o. sori nǹkan tí mo sọ ń sìn. Ah, kí ló ṣẹlẹ̀ sí yín sílẹ̀ calm down kí ló tẹ̀ ń ké ah, ẹ ti ẹ ní sùúrù ẹ ẹ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sunkún yẹn ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi ò ẹ ló mà nẹ́tíwọ̀kì yóò wọ́n náà bàbá ti jẹ fún mi ẹ ló mà ṣé nẹ́tíwọ̀kì ẹ lọ. a ní kí ló ṣẹlẹ̀ tẹ́ ń sunkún sẹ́ àmọ́ nírògùn ẹkún lórúkọ Jésù lágbára Ọlọ́run ìgbẹ́kùn níyà ọ̀dọ̀ wa kí ẹ fi sùúrù ṣiṣẹ́ ẹ kí ló ṣe sùlíà mo mọ àwọn ọmọ yìí last born yìí yẹn ah tó ṣe eighteen eighteen years birthday ní last year mo mọ ẹ kí ló ṣẹlẹ̀ sí sẹ́ ẹ yé sunkún olóyún ah àyà mi padà wá gbó wá gbọmọ àtàláfíà lẹ́wọ̀n à ń sunkún mọ́mì sùlíà ọmọ eighteen years lóyún lẹ́ ń sunkún tó yẹ kẹ́ gbẹ́lù kẹ́ gbé kẹ́ kẹ́ gbẹ́lù kẹ́ máa jó kiri títì ah mo mọ̀ pé kò ti parí secondary school lẹ́wọ̀n à ń sunkún wo ẹ calm down jàre ẹ̀yin tẹ́ tẹ́ kí inú yín máa dùn abẹ́mọ̀ kó ti gba sátífíkẹ́tì títí ẹ nìyẹn ní ìlólú aráàmúláwọ́dé ló fi ṣe fún yín o ẹ ní láti sunkún ṣé òun nìkan lọmọ tẹ bí ni ẹ dẹ̀ wá kó mi láyà sókè ẹ ti fẹ́ ba gbogbo nẹ́tíwọ̀kì pati tèmi jẹ́ náà kí nìyẹn ẹ wo ẹ mọ̀kan tó ṣẹlẹ̀ mọ́mì sùlẹ́à nǹkan rẹ ló ṣẹlẹ̀ sí yín sátífíkẹ́tì títí ẹ ló ti gbé dání yẹn ẹ yọra gba ijó kẹ gbàlù kẹ ṣe kí ni kẹ máa jó kiri etí kejì kẹta ọ̀tẹ̀ gbúdọ̀ bá yín gbọ́ pẹ̀ ń sunkún torí sùlẹ́à ẹnu omi jẹ yín nù ẹ ní rógun ìgbé lágbára Ọlọ́run òótọ́ ni o ẹ máa káwọn fa àwọn ará ilé bá yín gbọ́ o nǹkan yìí ló ṣẹlẹ̀ sí yín oríire ńlá ni o oríire ńlá ti bá dé amara drink àwa òkè bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ mo mọ̀ pé mi nìkan lẹ̀ ń fọ̀rọ̀ ọ̀lọ̀ náà lẹ ṣe fi lọ̀ mí ẹ dẹ̀ mọ̀ pé mi ò dẹ̀ rí mi ò lè ṣaláì máa fún yín láàdíváìsì tó rinlẹ̀ àdíváìsì ti máa fún yín mo máa fún mo tún máa dúró tì ní bẹ́ẹ̀ mi ṣe bọ́lọ̀ ṣe dá mi nìyẹn máa fún yín advice máa dúró tì irú èèyàn tó lọ́n dá mi nìyẹn ẹ̀ ní láti fún mi lówó ọ̀fẹ́ nígbàlà tẹ̀sí gbọ́ tó ń sin ẹnu omi jẹ inú tó bá yẹ pẹ́ bá gbóná lẹ lè wà mọ́ra àti ńlá ẹ wà mọ́ra kẹ jẹun kẹ sùn ẹ ti gbọ́ mi ẹ̀hẹ́n tí bá ti kúrò bá ti ń sin pẹ̀lẹ́ ẹgbọ́n mi màá wá bá yín ẹ ra calm down ẹ má sunkún mọ́ ọ ṣẹ gbọ́ ẹ̀hẹ́n okay kò sí wàhálà bá ṣe ń bọ̀dọ̀ yín ni straight ẹ ṣe gan ah fún mọ̀ ẹ́ dẹ̀ máa wọ̀. olórí. wọ́n máa bá patí jẹ́ fún mi. olórí talẹ̀ tó ń bá sọ̀rọ̀ jẹ́. ẹ̀gbọ́n ranù ṣégbọ̀dì ẹ̀gbọ́n mi ṣégbọ̀dì ṣégbọ̀dì ṣégbọ̀dì <laughs> ẹ̀gbọ́n mi á fàṣẹ wà pa. ìyá aládùbáyísà ṣe ti múra tán. mi ò tí a wá kánjú mọ́ ibi tá a bá dé. mi ì kánjú patí mọ́. kí ló dé. ah mi ì kánjú mọ́. ẹ jẹ́ ká máa lọ wọ́n ti bẹ̀rẹ̀ patí ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi wọ́n máa ti bẹ̀rẹ̀ patí. mo ní interest nínú nǹkan tó ń sọ yẹn. because orú ti mú mi gbogbo ẹ̀kọ́ mi máa ṣọ̀dà nù. ìyá àsùlíyá kọ́ ọmọ gbọ́ tó pè é lẹ́ẹ̀kan ìyá àsùlíyá. ẹ̀gbọ́n mi abẹ́lẹ̀ etí mo gìrì ni ọ̀rọ̀ létí mo gírí kọ́ ṣebí mi pẹ̀lú ẹ̀làjọ́ ń sọ̀rọ̀ ònú lélẹ̀ nǹkan tẹ́lẹ̀. ṣe ah, ti nu yàrá la ti ń bá mi sọ̀rọ̀ báwo lè ṣe wá gbọ́. bí mo ṣe gbọ́ tó pín kíkọ́ ẹ̀ lèmíràn ti wà lẹ́yìn ẹ̀ tó dẹ̀ mọ̀ pé mo wà lẹ́yìn ẹ̀ náà. ẹ wá sàbùké sẹ́yìn mi. ògbẹ́nu sọ̀hún ògbẹ́nu sọ̀hún kí ló ṣẹlẹ̀ gbogbogbò. <laughs> mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ certificate mo ń gbọ́ aṣọ tẹ̀wọ̀ fìtì ọlọ́run ló ní kí fún ilọ̀pàá méjì. bẹ́ẹ̀ ni sọ́hun gbogbo èèyàn ló mọ̀ fọ́pàá mẹ́rin mọ́rán méjì tó kù níwọ̀ lò <laughs> gbogbo tó wọn sọ nìyẹn wọn sọ fún wọn lé pé ẹ ìwọ ló ń fún mi láti ṣọra yìí ẹ mẹ́rin mo rán méjìdókò ló ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín mi ò ní fẹ́ kẹ́ débẹ̀ wọ́n rí i pé ìtẹ̀wọ̀ sísàlẹ̀ ò bá tòkè mu ọkùnrin ni obìnrin ní ààyè láti yẹ pé a lè rán ọ̀pá kan àforíṣiṣi sí kò ní dákẹ́ yín rán pink sábẹ́ yellow ẹ ti understand olórí mo ṣe fi ń báyìí àti pé tí wọn bá máa ṣe oore fún yẹn máa ń ṣe láṣepé ni ẹnu yín yìí ẹnu yín ọlọmọ yẹn kẹfì gba nǹkan míì ẹ lè ṣe thank you ẹ ṣàfàì tẹ́lẹ̀ ò lẹgbẹ fún ọmọ mi tó máa bá mi ránṣọ náà ni. ó lè tún àṣẹ fún lówó pé sá ṣe fún lówó pé ta lẹni tó ń bá tí a sùn ní. ṣe fún lówó pé torí tó lábọ̀ àbọ̀lẹ̀ máa ń sanwó kí ẹ sanwó pé. <laughs> ẹ̀gbọ́n mi wọ́n á dá wa mọ́ patí ẹ̀gbọ́n mi ẹ wo mi olórí tí ò kàn mọ́ sexy figure ẹ̀ ṣéèkì ṣéèkì ṣéèkì. ẹ <laughs> jẹ́ ká lọ ilẹ̀ tẹ̀ ń ti lọ. tó bá débẹ̀ téèyàn kan wá lọ ìṣẹ̀lẹ̀ máa jọba ẹ̀dẹ̀ ta o tó bá ti di pé wọ́n ń pín oúnjẹ tó wọn bá sì pín bẹ́ẹ̀ wájú ẹ̀ torí ọlọ́run olórí má ṣe yànyànyàn má bójú mi jẹ́ mi tá à ń lọ. bọ̀bọ̀ ẹ̀gbọ́n mi kí ni tẹ máa ń bá mi sọ̀rọ̀ bíi bébì náà ṣáájú mi á lọ sí patí màmá ṣe ẹ̀yin jẹ́ pé tẹ bá ti gbọ́ pé wọ́n hà màlà báyìí kí fọ́ọ̀sì tẹ máa kọ́ sí kúrò lórí yín fìlà tẹ fi ṣadé ni ẹ máa kọ́ sí tẹ máa gbọ́n lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ẹ bá ti ṣí báyìí ẹ gbọ́n lẹ́ẹ̀mẹ́ta pàpàpà ẹ ti ṣe tán tẹ fẹ́ jẹ ewédú àti àmàlà yẹn ẹ rò pé mi ò mọ sáà yín ẹ wá máa fọgbọ́n ṣẹ́jú sí mi pé fọgbọ́n pọmọ yẹn àbẹ́ mi ẹ̀rọ pé mi ò rí yín sẹ́ máa fáwọn ní sábà five hundred kọ́ lè kọ́ lè fi nǹkan sórí tébù wa. eléyìí tí wọ́n ń ṣe tó jẹ́ wípé nylon bag ló máa fi mọ́ ló máa ṣàwọn ètò wọn pàtí wọ́n máa fọwọ́ rí ẹ̀ràn wà máa wo bòmí wọ́n máa rè sínú láì tó bá tíra irú ẹ̀mí tàbí. ìbẹ́yìn lẹ́bọ̀ ẹgbẹ́ ẹni tó jalè àtẹni tó ń ṣọ olè ẹjọ ẹgbà mi kí làwọn méjèèjì àjọ jí ní kì í ṣe pé mi kàn mọ wọn mọ tàjọ máa jẹ ní oúnjẹ patí ló dùn jù ẹyin náà behave tàbá ti débẹ̀ ibi ọ̀rọ̀ patí kí a fi ẹ̀sẹ̀ gbẹ kan ihun tó ń sọ lẹ́ǹkan yẹn ìyá sùlíyá. ẹ̀gbọ́n mi kò ti ọ̀gẹ̀dẹ̀ ní oko tó nǹkan tá à ń yàdá tí o tábà ti dé àmà sọ ẹ fọ̀rọ̀ ìyá sùlíyá lẹ o. mo ní mo ní interest inú ẹ mo ah, gbọ́dọ̀ certificate lẹ́kọ̀ọ́ ṣé gbẹ̀bọ̀rún ti o ti já o ti já ọjà. o jáwó gbẹ̀bọ̀rún jáwó. kò jáwó o ṣó ti já ọjà ni mo béèrè. o ti já. ọjà. Ah. ẹ̀gbọ́n mi máa fi ilẹ̀ máa máa lọ ṣàǹkọ́ ẹ̀ ní mọ́tò. ṣàǹkọ́ mọ́tò yín o táyà ẹ̀jọ̀ ṣé ṣé dandan ni kò lẹnu gbàgà kò kò sọ nǹkan tó ń ṣẹlẹ̀. ṣebí táyà mọ́tò yìí ti jò àbọ̀n ti ṣe é ni. tá a bá lọ tá a máa gbé taxi lọ. a gbé ta. mo ti pe taxi tó máa gbé wa. kí n tó ṣẹlẹ̀ yẹn mo fẹ́ gbọ́ ẹ wo ẹ̀gbọ́n mi ẹ má fi ẹ wo ẹ má fi ọ̀rọ̀ tí ò ṣe kí ni ẹ má fi bá múdù ara nǹkan tí mi ò ṣe ń gbé kọ rè àwọn èèyàn máa ń complain pé mi ò kí ń láìkí máa gbé kọ ẹ wo àtàwọn mi láìkí ẹ o èmi láìkẹ́ ẹ mọ̀ pé kò sí mo ẹ máa sọ ọ̀rọ̀ yín sí ẹ mọ̀ pé mo máa ń gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí bí ìgbà téèyàn bá gbé kókó. orí tó o gbé sí yẹn ni mo ní interest inú mò ń gbọ́ certificate orí ńlá lọ́lọ́run ṣe ṣe bọ́ ní kábónírejò kábónírejò orí tọ́lọ́run ṣe ìyá sùnìyà ó dẹ̀ sọ fún mi náà kí èmi náà bá dúpẹ́ ah, ah. gbogbo nǹkan ló máa ń gbé sórí bí kinní sọ ká gbọ́ tó bá yẹ pé torí tọ́lọ̀ ń ṣe fún ni eh. because um, bí mo tẹ̀ ṣe rọ́wọ́ tẹ gbé yẹn ó jọ pé lè ní àní issues ah, torí tí mo mọ̀ tẹ́lẹ̀ tẹ bá gbọ́ ad lẹ máa sọ pé ẹ gbọ́ àìkàwé yín dẹ̀rẹ̀ lẹ́ǹkọ̀ọ̀kan ó máa ń jẹ yọ́nu gbéboro yín um, but anyways um, nǹkan tó ṣe tó máa sọ fún mi. ẹ kúrò ó yẹ káwọn ọ̀rọ̀ mi ti mọ yín lára ẹ ti ẹ̀yin òun fi nǹkan ṣe oṣù kẹfí para kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣàmọ̀mọ̀ yàá yasubiya tó wà nísàlẹ̀. ṣé ẹ máa sọ tó fẹ́ràn níbọ̀ láti bọ̀ ọ̀rọ̀ yasubiya. yasubiya tó wà nísàlẹ̀ street àti bẹ̀rẹ̀ tó máa ń kí ilẹ̀ mẹ́wàá mẹ́wàá báyìí torí owó. tó máa ń rèdí kiri àdúgbò kúrúkúrúkúrú. ó ti rèdí dọ́dọ̀ yín. gbẹ̀ẹ́nu sẹ́hùn. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé ẹni iṣẹ́ <laughs> tẹ́bi tètè mọ́ sùlíyá ẹ mọ̀ pé ẹni iṣẹ́ ilé lẹ́ ń jókòó sí. sọ anyways ọmọ yẹn ẹ̀gbọ́n mi sùlíyá ti lóyún. Ah! sùlíyá lóyún. ẹ ah! <laughs> ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe máa fún ọ lówó ọmọ ni <laughs> ó ti lóyún o ó ti lóyún olúwa tiẹ̀ ṣe. pẹ̀lú bíbí ìyá ọmọ ìṣe struggle tó lọ́mọ ọdún mélòó. ìyẹn ló dá rẹ̀ ss one àbí nǹkan ló máa wà ss one ló wà. ss one ni àbọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ss two ìkànnì kásá ss ṣá bẹ́ẹ̀ one or two ṣá ló ṣẹ̀ máa bọ́ sínsìn. Oh, oh, oh. àwọn ọmọ tá à ń bí ń sìn ara ẹ̀rẹ̀ o ara ẹ̀rẹ́ o ìwọ gan náà tó bá ń ṣàgbàyà ládùúgbò ìwọ gbogbo ìwọ làwọn ọmọ yẹn wọn máa ń gba cement bá tó máa ń kọ́ wọn nígbà kọ́ wọn láwo ṣé òun ṣe kọ́ yẹ kó máa bá wọn sọ̀rọ̀. mo ń bá sọ o ó dẹ̀ gbọ́ sí mi lẹ́nu ni mo ń bá sọ ni because ọmọ téèyàn bá ń bá wí tó bá wa arùn kì kò yẹ èèyàn nígbàdúrà pé kó má gbọ́ èèyàn má gbàdúrà pé èèyàn nígbàdúrà pé kó gbọ́ kó má gbọ́ ní sọ́dà ẹnu àgbà tó lórùn yẹn o àṣírí àyìnà wa lè hàn nù. àgbà àyà nìwọ̀ yìí abẹnukulubọkulubọ àgbà àyà ni ẹ àgbà tí o tiẹ̀ wá dáa rárá so àdúrà tó ń gbà ni pé bó ṣe ń bá sọ̀rọ̀ kó má gbọ́ ó lè ti lóyún ó ti dájú ẹ lójú ìwọ ló máa jẹ́ ìyá ìyá ọmọ. ìyá ìyá ọmọ. ìwọ ló máa jẹ́ ìyá ìyá ọmọ. ẹ kí wàá ní àdúrà ìfọ̀ fún mọ́mí ẹ̀járe. péyàn bímọ. ọmọ etí yẹ ti lóyún lọ́mọ ẹ̀sẹ̀ nǹkan rẹ ní kílẹ̀ tẹ̀ ń náwó kẹ̀kẹ̀kẹ̀ tẹ̀ ń yọwọ́ bí akàn mo ní nǹkan rẹ ló ṣẹlẹ̀ sọmọ ṣọ́ obìnrin ni ṣé ẹ̀yin lẹ fẹ́ mọ nǹkan tó tọ́ sóbìnrin ni mo ní nǹkan rẹ ló ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ ni mọ́mí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ìgbé hmm. tọ́tẹ̀ kọ́kọ́ sun ọ̀tẹ̀ kọ́kọ́ fi kí ìmọ̀ra àpàtì tí mo lọ ọkàn sunkún bí arìndínlórí fún kí ló ṣe yín kí ló ṣe yín tìrí alẹ́ yìí ẹ ló ẹ mo picture pé báyìí máa bẹnu jẹ ẹ mọ̀ pé fẹ̀kàntẹ́lẹ̀ yín ìyá sùlẹ̀ ah. ẹ̀ ò kí lẹ́nu ẹ̀. àmọ́ ah, máa fi bá wọn ṣeré ìyá sílẹ̀ lẹ́yìn ìta dẹ mo máa fi wọn ṣe mo ẹ ẹ àánú ẹ ń ah, ṣe mí o. sọ èyí wọn tó tara rẹ sílẹ̀ lẹ́yìn o sílẹ̀ lẹ́yìn o mo tẹ wá Ọlọ́run ló tẹlé mi ò sí wájú ọtọ tó bá fọ wájú ọlọ́run ọmọ rẹ. ìmọ̀ràn wo ló wá gbà wọ́n o ìmọ̀ràn wo ló gbà wọ́n mo fẹ́ mọ̀ báyìí. èmi ní nǹkan rẹ ni pé kó má sunkún tí wọ́n bá ní gàrí ilé tọ́ndẹ̀d ní lé kó wà mọ́ra kó jẹun kó lọ sùn. lórúkọ ọmọ olóyún. lórúkọ lágbára Ọlọ́run. Ah, kọ́ wà mọ́ra kọ́ yes ọ̀rọ̀ ló dé ń sọ ọmọ ọmọ tí ò ti pọ̀ ọmọ ogún ọdún tó wà ní ss1. ìyẹn ló dáa because tóbìnrin bá tètè bímọ ari àtètè ṣarajọ. ẹ gbogbo ẹnu ẹ sọ ọ̀rọ̀ burúkú. ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àgbàlagbà sẹ obìnrin tó bá tètè bímọ Ọlọ́run bá ṣe oyinge ara ẹ ṣí sọmọ nìyẹn. ní ọmọ tí ò tí ì ọmọ ogún ọdún tó gbóyún. igi tó bá dàgbà tí ò tètè bímọ ìyẹn máa gé dànù nínú ọgbà ni ewé ló kàn máa wọ àmọ́ igi tó bá yẹ kó lè so tó pọ́n tó ṣe bó ṣe tètè bí yẹn nǹkan rẹ ni bó ṣe wà ní tó bá da ẹ̀jẹ̀ burúkú nù àwọn ẹ̀jẹ̀ tó bá tún tètè bọ́ sára sùúrìá bó ṣe wà yẹn ẹ̀jẹ̀ ara ṣe péńpéńpé á tún tètè páàkì á tún gbé epo ẹ̀fọ́ á tún bẹ̀rẹ̀ iṣẹ́ para ikú kọ́ ni ò ní lè para táwọn òpérò ọmọ bẹ́ẹ̀ yẹn ó ṣe yẹ lóore ni ìyá sùúrìá tẹ́ pé ṣọ́ọ̀gù tẹ́lẹ̀ ni ó ṣe yẹ lóore ni àbùrọ̀kọ ẹjọ́ ẹni tó bá ń tí sùlẹ̀ bá lọ kí n lé bó ṣe na àǹkárá yẹ́ à máa gé fún wa máa fi bá de pampasì ọmọ òun á jọ struggle tọmọ yẹn ni tọmọ yẹn náà fi dàgbà ìyá bó ṣe wà yẹn àjàgà pa ìsanwó skul o à ń skul o à ń ṣe kinní kan sátífíkẹ́tì tiẹ̀ ló gbà yẹn wà láì láì ṣe graduation ẹ wá lanúlẹ̀ bí ẹ lanúlẹ̀ bí ilé ẹ̀dìyẹ ń sọ pé kinní kan ah, ẹ wò ó jáde gbé. àgbà burúkú nìyẹn. ẹ̀yin làgbà sọnù. àgbà sọnù ni wọn kì í. àgbà burúkú lọ́lọ́ta yín ẹ wọ́n mi láì kẹ́ máa sọ̀rọ̀ sí mi. ká ní mi ò kí n gbọ́ pé òun receive call ká ní mi ò farabalẹ̀ tún fi star béèrè lọ́wọ́ ẹ wípé kí nìkan tó ṣẹlẹ̀ advice burúkú tó máa fún yàtúbí yà rẹ̀ kí ni tẹ wá ń ranjú bá ẹ̀gbọ́n mi kí nìkan tí mo ti sọ. ẹ gbà mí o advice tó fún yàtúbí yà rẹ̀ kí ló dé ọmọ ti gba sabukere. ó ti ẹ̀gbọ́n mi ṣe ẹ understand ṣé kí ni yóò tún boost láàárọ̀ ẹ níṣẹ ẹ̀gbọ́n. tó o bá tún fi ọwọ́ sórí bá mi sọ̀rọ̀ lánàá máa ń wọ̀gbàdùn fún ẹ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ẹ̀yìn. láì sọ pé àbí ẹ̀yin lẹ fún sùlìyà nìkan ní torí bẹ́ẹ̀ ṣe ṣe tọ́ tọ́ tẹ́ ń já kìbí mọ́tò tí ò ní bírèkì bẹ́ẹ̀ ṣe ń ṣe yí ọ̀rọ̀ yín òye mi nǹkan rẹ ló ṣẹlẹ̀ sí wọn. ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run. nǹkan rẹ ló ṣẹlẹ̀ sí wọn. àìláṣọ lọ́rùn pa ó tọrọ àgbẹ̀rọ̀ fọmọ ẹ̀rí wo ohun tí ń ṣẹlẹ̀ yìí nígbà tí èèyàn pàbúrò mi tó fọ̀rọ̀ lọ pé ọmọ tí ò tí ì pọmọ ogún ọdún ọmọ ss1 ó gbóyún the next thing tábúrò mi máa fún yàrá advice ni wípé ọmọ ti stop iléèwé nìyẹn wípé kò sí nǹkan kan tó máa jẹ́ àjọṣepọ̀ mọ́lá láàrin ìyá àtọmọ yìí ó gba sabuke àbí kí ló lóun sọ yìí. ẹ̀gbọ́n mi ṣé bó ṣe wà yẹn gan ló pì ẹ ẹ mọ wáyé ìyá àtètè tó bá bóyá ààyè ò tí lè. lẹ́nu sọ òun ìyá àmọ́ bó ṣe máa bá fi bílò sí ìyá àmọ́ bó ṣe máa ṣàánú ẹ kí yẹn máa rábùṣù kó máa rábùṣù wájú ọlọ́run tó rọ́mọ yẹn ò súnké torí tó bá súnké ni kò sí bóyá máa pọn ọmọ kí ló ń bá dínú kọ́ ọmọ ss one gbẹ ẹ wọ ẹpanu jẹjẹ àríkẹ má bàa mi sọ nǹkan tí ò lọ ìgbà tí ẹ pẹ ẹ ní ẹ ní jáde ẹ mọ wọsọp láyé àtijọ́ lèèyàn ti jú pé èèyàn gbòyàn tí ọmọ ẹ bá lọ́ọ̀bà rẹ̀ kó tọrọ tó bá tẹ̀ wá dọ́dọ̀ má bá fún láwọn skin pit tó ṣe kínní ẹgbẹ́ tó bá gbé oyún yẹn kò ní ju gbé pé báyìí lọ àwọn èèyàn á tún máa wo ohun títì àwọn tá tún ṣàánú ẹ̀ àtúnṣàánú ẹ̀ àwọn tó máa fún lówó á fún lówó ìyẹn tó bá tún ṣọmọ onídọ̀tí ìyẹn ló fa ọmọ yẹn fún ìbàjẹ́ nínú yẹn á tún fa ẹ̀jẹ̀ àṣẹ tutututututu bẹ́ẹ̀ tó bá tún bímọ gbogbo ara ẹ̀ tún ṣètò ìjọ papọ̀ kò ní pé bóyá bímọ ikùn dálẹ̀ bí gba pito kò ní sí yẹn náà rẹ̀ oríire ló ṣe fún yẹn o ọmọ rẹ̀ tó bá sọ pé kéèyàn tọ́ka sọ ọmọ dáadáa ọmọ tí yàn fi yangàn láwùjọ irú ọmọ yẹn nítorí kò jẹ́ kí yẹ ṣòfò kò jẹ́ kí yẹ ṣòfò ó ti rí direction tó fẹ́ lọ. sori tí n bá fi ọwọ́ àlàáfíà wọ ìbànújẹ́ ibẹ̀ ló máa rìn sí. tí ẹ bá tẹ̀ láti gbé ọwọ́ yẹn sókè ẹ̀yin dẹ̀kọ́ lẹ́ máa gbé lọ sílẹ̀. ìmọ̀ràn ọlọ́dẹ ń gbà yàn yín ló ń gbà bíi ìwọ́mọ̀ yìí. abiyamọ kọ abiyẹsẹ lẹ́yìn. mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo nǹkan lẹ́ẹ̀ máa là kàkàkàkàkà ẹ̀ tí ẹ̀ ń jókòó kẹ́ sit kẹ́ pẹ̀dọ̀rẹ́ òróòrò àti fúnnú yín àti ọpọlọ yín àti mẹ̀dúlà kẹ́ kó papọ̀ kẹ́ tiẹ̀ calculate kẹ́ fi ń ronú kẹ́ mọ èsì tẹ́ máa jáde lẹ́nu yín gbogbo nǹkan lẹ́ẹ̀ máa pariwo nǹkan tí ó kàn yín àti tó kàn yín ẹ̀ máa là kàkà ń bẹ̀ bí bí ọmọ orogun inú omi gbóná ni kí ni problem yín gan-an ẹ wọ ẹ má gbé mi lẹ́mi gbóná tẹ bá sì mọ̀ pé fẹ́ lọ patí ẹni patí lọ wọ́n máa ti dáná tán o kẹ́ni ṣó o ẹ̀gbọ́n mi láìkẹ́ má yẹ ká fìjà bẹ̀rẹ̀ láàárọ̀ it's too early ẹjọ́ gbogbo nǹkan lẹ máa ń jà sí èyàn tí ẹ mọ́jọ́ rẹ èyàn mọ́jọ́ tí kò bá yín dáadáa ah kì í ṣe ọ̀rọ̀ lọ́rọ̀ ló máa tún fàjà láìrìn àti ẹnu bàtà ń kẹ́ ká máa lọ ẹ tiẹ̀ fáìn bàtà yẹn fẹ́ wọ̀ pa ni ṣé lè lẹ́tún fẹ́ wọ̀ ní ẹ̀ ní mi ni